ká máa ṣàdúrà fún kí ló padà ṣẹlẹ̀ wọ́n gbà sí Islam kéde ní èèyàn kan ṣe pé ìfẹ́nú ni ó yá jẹ́ kí n gbà mọ̀ sọgbàbí ọ̀rọ̀ fún èyí ò ṣe dáwà èyí ṣe dáwà so ló fi jẹ́ pé ọ̀gọ̀ ntí ò jẹ́ kí nàtíjà èrè kó jáde nínú ọ̀gọ̀rọ̀ pèpè òní pé ìfẹ́ ìfẹ́nú làwọn èèyàn ń gbé ká kì í ṣe ń tọ́ba adẹ́dàá náà wọn that is it. Allah subhanahu wa ta'ala mi gbà ud'u ila sabili rabbika bil hikma wal mau'izati al hasan wajadil billati hiya ahsan tọ́ba pépè o pépè gbólóhùn tẹ́tún ló ní ud'u kìí ṣe pé ó pépè nìkan o ó kún fàdúrà rẹpẹtẹ ìwọ ọlọ́run ọba má jẹ́ kó gba òdì sí wọn lọ́kàn tí mo fẹ́ sọ yìí o èmi gan tí mo dẹ̀ fẹ́ sọ má jẹ́ mú tèmi mọ́ o tí ẹnìkan ni o ibi mo bá kù sí o dákun oríjì mi o. àwọn ìgbà tí o bá dẹ́ra sàhánà tó jíṣẹ́ lásìlá àlọ́sọ́lá tó fi ń bẹ láwọn ọba fún Umaru pé kọ́ lọ́wọ́ ọba tẹ̀ ẹ́ o kò jẹ́ kó gbẹ̀sìn yìí kìí ṣe ti dáwọ̀ ìṣẹ̀ràn ajá bọ̀ torí pé tajà tẹ̀ràn wa kàn lù àwọn náà lòun ṣe dáwà ń ti fa wàhálà gangan ni. tọ́lùbìlì ilim ẹni tó yẹ pé seekers of knowledge àwọn tí wọ́n yẹ seekers of knowledge àwọn ni wọ́n pèpè torí pé kí ni wọ́n máa wọ wọ́n máa wọ̀ wọ́n pe ah eléyìí omi tó ń bá ní kó òun gbé báyìí dáadáa lòun rò pé òun ó ṣe kó má jẹ́ pé àkóbá lòun wọ́n wàá ṣe fórí ara òun orí bí mo ṣe demonstrate mẹ́rin lẹ́ni subhanallah gbogbo dáadáa tó rò pé òun ṣe ó ti da gbogbo ẹ̀ nítorí pé demonstration yẹn gan-an ló bá lọ. <laughs> kò ní sèso so gbogbo nǹkan báyìí la máa sọ ìṣe mo máa lé mo lísìn sí ọ̀kan ẹ̀bí kejì nu wọn wọn máa lára wọn ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe comparative yẹn wọn máa lára wọn wọn gbọ́ sílámù yìí wọ́n mọ báìbù ju ìsìlámù lọ so the best thing ni wípé kí wọ́n kọ́ tẹ̀ lọ́kọ́ ìsìlámù náà àdàwọ̀ àṣà nìyí lẹ́hùn náà àárín àtẹ̀yìn náà. na kẹ́ ẹ̀ ń tọ́jú ẹ̀yẹ̀ ń gbèsè. na. na. na.

ó ní owó ìta àsọtẹ́lẹ̀ ní abẹ àásọlẹ ọkọ ọkọ ìyàwó bàbá àbúrò ọkọ ìyàwó sẹ́yìn di bàbá àbúrò. Five, six, So quick, quick, eight, nine, ten. Nah. Waalaikumsalam, bisa dada. Tami àti wọn náà. Ebi. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Mi ní ìdí láti dá padà sí black torí òjíṣẹ́ náà sálámù ọgbàmíláyè rẹ̀ mi ì dẹ̀ ní ìdẹ̀ kí ni mo fẹ́ dá padà sí black man gbogbo àwọn tí lé àwọn dúdú gan wọn ò lágbára tó ni. mo fi gbogbo ẹnu sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí ẹni tó yẹ pé black nínú rẹ̀ títí fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe rí tẹ́lẹ̀ yóò fọ́nù rẹ̀ ni kò sí tó ṣe torí eléyìí kan after sometimes, time funfun yẹn ó jáde padà. mo so bóyá ó kọjú sí ibà yìí o bóyá bí ó padà kọjú sí apó òsì o bí àwọn àtàwọn ní alẹ́ máa mọ̀ tó àwọn àtàwọn jẹ́ táǹtẹ̀ ní báwo ni àwọn ṣe máa sá ṣé ìdágbọ́n ẹ̀ ni a máa tẹ̀lé e? àbá àwọn pé tìlúwa. èyíkéyìí náà ohun tí ẹ náà pè ìmọ̀ akọ́jẹ́ asalaamu alaykum tàbí wa rahmatulahi wa barakatuh asalaamu wa rahmatulahi tàbí asalaamu wa rahmatulahi assalamu alaikum wa rahmatulah aw assalamu alaikum wa rahmatulah barakatu assalamu alaikum wa rahmatulah barakatu èyí kéyìí tẹ́yìn àbá ti ẹ̀ ẹ̀ naam o ti wéèkì o ti bàjẹ́ kí lè wá ń wò. jẹ́lẹ̀ yìí lọ kí n jáde bẹ́ẹ̀ni. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Um, ẹni um, mo fẹ́ kí ẹ ṣàlàyé fún ẹni tí ó lọ sí ha níkapá bí owó láti lọ sí hajj náà àwa ní owó tó lè tó lọ sí umura ṣé ìgbàláyé wà fún ẹni tí ó ti ṣe àjù kí ó lọ kó ṣe. naam naam ní ẹ naam. àgbèrà hajj ibi inú ilé tó wà ní maka yẹn gangan ilé yẹn ni ó jẹ́ ní kóòtù rẹ̀ yóò ṣe wá gbé ìrọ̀rùn hajj bó ṣe ṣe nígbà tó ti ṣe ti ọmọ yẹn náà yóò wẹ̀ yóò tọ́jú ara dáadáa yóò wọ ìrọ̀rùn rẹ̀ yóò dìde tó bá mú náfúlà wá fáàlì yóò fèsì الله لبيك اللهم الحج لبيك اللهم لبيك إن الحج محرم so èyí ni tẹ̀wọ́tò tọ́wọ́ yẹ pé kìránù ìwọ̀n alákàpọ̀ lọ́kàn méjèèjì tọ́wọ́ yẹ pé ìfúrọ́jì èyí ni pé hajj ṣáńgílítì ó gbọ́dọ̀ wà pẹ̀lú àdáyà rẹ̀ èyí wọ́n ń difficult díẹ̀ kan so ọmọra wáyé náà nínú ẹni hajj tí yàn bá lọ ọmọra wáyé bàbá ìbéèrè tó ń béèrè yìí wípé kì í ṣe oṣù hajj ó wá fẹ́ lọ ọmọra rárá owó tó bọ́ wà lọ́wọ́ rẹ̀ ní eh. owó tí ọmọra ni eh. kò sì tó ti lọ́wọ́ kí ló ti ṣe náà láti máa ó ní ẹni ọmọra wá ọ ó ní ẹni ọmọra ẹ fi wá ọrọ̀ ó mọ́ra mọ́ mọ ẹ̀ṣẹ́ dànù kúrò lára olùgbàgbọ́ òdodo bí olùkọ́. ní ẹni tá a lè sè sí àwọn ọ̀ṣun àwọn ẹ̀rọ tá a lè sè sí nínú àwọn tí wọ́n wà lẹ́kọ̀ọ́ tó ṣe pé wọ́n sì méjì lẹ́yìn bọ́ọ̀lù náà. sìn ó lè lọ ó lè dìde ọba nílẹ̀ kí ọlọ́run kó gba ìbádàn yẹn kó gba ti àwọn náà mo fẹ́ kí ẹ bá a sọ tí irun yẹn ṣé kò àrọ́ọ̀mù ni kéèyàn dá ìrẹsì dúdú because nǹkan tí èèyàn fẹ́ gbọ́ lẹ́nu kan nìyẹn. clarification lọ́rùn bébì nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ nípa ẹ̀sùn lẹ́kùn pé fún wa nípa tí ẹ tí ó rákà méjì bọ́ lọ́wọ́ àbẹ́ ọkàn tí ó bá jáde padà tó lọ tún àlọ́lá ṣe ipe kò nídìí kó san ìdó gbèsè padà nọ́mbà one nọ́mbà two Now sórí ilé. naam wípé ẹni tí ó ń kiraka ó ń kírun lọ àlùwàlá rẹ̀ já wípé a sọ pé tó lọ tún àlùwàlá rẹ̀ ṣe tí ó sọ̀rọ̀ a continue níbi tí bẹ́ẹ̀ ni position wa báwọn èyí tí ó fi rẹ̀ ẹnu tí ó popular jù láàrin àwọn afáàní pé yóò tún irun yẹn bẹ̀rẹ̀ no popular ju but hadith tó tiẹ̀ sọ pé yóò tún irun bẹ̀rẹ̀ yẹn gan hadith yẹn dọ̀yìí now but ètò popular ju láàrin àwọn afáàní. ẹlẹ́kejì ẹni tí ó ti lù ṣìnà tó lu ẹ̀ṣẹ̀ ní atara pé ó ti ṣẹ́yìn fún obìnrin rí nípa ẹ̀ ẹ̀ ìkéré òtúbá <laughs> ìbéèrè ni wípé ẹni tó yẹ pé kò gbọ́yé tẹ́lẹ̀ wọ́n ti ṣẹ́yún rẹpẹtẹ tómìnrin tíyàwó rẹ̀ bá ti lóyún ọ̀pẹ́ àṣẹ ni o ọwọ́ pọ̀ pàpé ìwé ètò nǹkan rí wọ́n máa ń wọ pé táwọn ń ṣe làwọn ń jẹ so kò tẹ̀ sí mísìnyìnsìn ká máa sẹ́ni ká máa sẹ́ni ọgbọ́n ti wọ́n gbà pé ọba adẹ́dà ọlọ́run ọba ní ń dẹ́dà ṣùgbọ́n wọn gbà pé òun ní ń pèsè so wọ́n ti ṣẹ́yìn lọ ṣé túbá wà fún ó lè túbá kó túbá ó ń ṣe nàdáàmà kó kábàámà lórí tó ti ṣe sẹ́yìn kó kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar kó dẹ̀ mọ́ kó máa ṣe pẹ́pẹ́ fúru fún ọba adẹ́dà ọlọ́run ọgbà tútù bá rẹ̀. ilé ìfẹ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ntọ́kù halal la máa fi ń ṣe halal la fi ń lò àṣepamọ́ ni ká jù ẹbí tó wà nínú ìnira òun ló tún wá jù tó bá tún wá jẹ́ ẹbí. tí ò gba tiwa àgbẹ̀ eléyìí ò gba tiwa ó lọ́lá ju ká ṣe sàrà fún ju ẹlòmíì lọ láti fi sokun torí látara ṣe sàrà fún á sokun ẹbí á famara aha ládàdẹ wà ń bẹ. káríta náà pàrọ̀ yàn lágbèjẹ ó sára ṣe é nìyí ètò bá ti rọrùn tó bá máa ní effect jù torí ẹni tó já pọ̀n tá a bá ní ká ṣe oúnjẹ fún un ká fún un lóúnjẹ ọ̀gọ̀rọ̀ ẹlòmíì tá a bá ní ká gbé raw food fún un àti ṣe ètò rẹ̀ gan kò rọrùn ṣùgbọ́n tó bá yẹ pé a lè ṣe bí ìrẹsì ó lè jẹ́ kíkan ó lè jẹ́ àfikè tá a fowó sí àwọn àwọn ẹni ọlọ́nkọ̀ọ̀kan tá a mọ̀ pé ara ni wọ́n ní bùkátà a gbé lọ lé wọn àwọn dáná wọn fúnra wọn ó mú a rí pé àwọn oní tí wọ́n ń gbégbá bára pọ̀ ládùúgbò wọn ò lè sè é èèyàn wá sè é èèyàn èèyàn gbé lọ fún wọn ìyẹn náà mú àwa fẹ́ ṣe ìtààmù tààmù a fẹ́ fìdí àwọn èèyàn a fẹ́ pa àwọn ẹni lé wípé ẹ wá jẹun nílé mi ìyẹn náà mọ. Hmm. amádájọ́ ṣe ni amádájọ́ sàrà amádájọ́ ṣe pé ọ̀kan fẹ́ẹ́. rárá àìdájọ́ sí àìdájọ́ sí anytime tá a bá wò wípé ohun anibukata sí a lè fi sun àsìkò tá a mọ̀ yìí pé èrò pọ̀ tí ó fi ní effect lórí ní tá a fẹ́ ṣe àìdájọ́ sàrà ọdún kan sàrà àjọ mẹ́jọ sàrà àjọ mẹ́ta sàrà ogójì ọjọ́ gbogbo ilé àdáda rẹ̀ nà nà bẹ́ẹ̀. ah tókù bá ti kú téèyàn náà fi kú lèèyàn máa ṣòkú bó la ṣe ṣe gbogbo ògbà pàápàá òbí méjèèjì gbogbo ògbà tá a bá ti ń ṣàdúrà tá a bá ti pàápàá tá a bá ti forí lé kalẹ̀ torí àsìkò téèyàn súnmọ́ bá dẹ́dà jù nígbà téèyàn bá wà ń sùjádà alámọ̀ fúrúlé wàlúwàlúdẹ̀yà wọ́n bá dẹ́dà foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì pàápàá jùlọ tí a bá jẹ́ mùsùlùmí so gbogbo ìgbà ni mùsùlùmí máa ń rántí òkú rẹ̀ kìí ṣe ijọ́ kẹta nìkan kìí ṣe ijọ́ kẹjọ kìí ṣe ogójì ọjọ́ gbogbo ìgbà tó bá ti ń ṣàdúà yóò máa ṣàdúà fún àwọn òkú rẹ̀ lójíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ẹnikẹ́ni tó bá ń ṣe istikfar wípé Allahumma gfirli wa liwalidayya. والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والأموات yóò كوميشن لوري lórí gbogbo àwọn tó dákọ̀ yìí tẹ́ ò gbélé ti kún gbóló nǹkan ṣoṣo yẹn ilẹ̀ ti kún so gbogbo gbàlẹ́ yẹn máa ṣe àwọn istikfarat báyìí. Hmm. ní pẹpẹ àwọn òṣèlú bọ́ọ̀lù. bẹ́ẹ̀ni. ní àwọn òṣèlú bọ́ọ̀lù àwọn èèyàn tí òun ní abáṣà ìṣẹ̀lẹ̀ nígbà tó òun lè dáhùn ẹlẹ́gbẹ̀ẹ́sì ẹlẹ́gbẹ̀ẹ́ alágbèrè tó òun bá wò mọ́ ìdí sẹ́yìn pé lọ́dẹ wò sẹ́yìn wò lọ́dẹ. tó wọn bá wo tó wọn bá wo níjẹ kí ni. wíwo rẹ̀ gan pastime ni pastime ni ìrẹ́gbẹ́ gbogbo àsìkò wa á jábọ̀ lé lórí bá a bá ṣe na bá a ṣe ná àsìkò á jábọ̀ lé lórí so ìrégbè ni tá a bá tún wá lọ lé ọtí lọ́ọ́ wò a lọ́ọ́ ṣèrégbè lé ọtí ó di double tragedy. ó di dẹ̀kẹfà ẹ̀mí ń kà wọ́n rà ló fi ṣùrù tilẹ̀ fún ara rẹ̀. náà kọ́yìn náà fìlà kọ́yìn náà fìlà ń bẹ̀ kó pa àwọn ọmọ ìyá kan wọ́n bá jẹun níbẹ̀ bá wa salaam ọkọ àgán tí wọn náà. àwọn kan ṣe alcohol ẹyin ah. bẹ. oúnjẹ kí ni. látara ìdọ̀tí. náà. bẹ́ẹ̀ni. kí ló ojú ṣáájú àṣàbòsí àbòsí kò túmọ̀ tí mùsùlùmí bá ṣàbòsí tí kèfèrí bá ṣàbòsí kèfèrí lè mú jẹ́ ju mùsùlùmí lọ torí òun lè mọ̀ òun lè mọ̀ mọ̀ pé kò dáa tó ti yé báyìí nìsín ṣùgbọ́n mùsùlùmí òun lè mọ̀ mọ̀ ṣe sọ̀dà mọ̀ pé ń tó mọ̀ pé nǹkan ọ̀dà tó ṣe é ìgboyà láti ṣèbàjẹ́ fún ẹni tó mọ̀ pé ò dáa ọmọ ńlágbára ju ẹni tí ò tiẹ̀ mọ̀ lọ aslan so ẹ pàkíyèsí rẹ̀ sí kó ní àwọn èèyàn lára. na na na. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni like adoption. rárá. ó ń kọta lọ́mọ ní ọmọ ẹ̀jẹ̀. ó le ó nira ṣùgbọ́n kó gba kádàrà kó mú sùúrù afẹ́ dán náà kò máa ń bí kò máa ń bí kóòrè kóòrè ọmọ rẹ ni al waladu lil firash wọ́n fi pa rẹ̀ sùn. bí wọn ò fipá bá sùn gan ẹni tó bá sùn tó ẹ kì í ṣọmọ tó fún níyàwó so yẹ báyìí nísìnyí alùpàdé tó lè fúrọ́ọ̀ṣì òun ló ní òun ló lọ́mọ àṣedànù lẹ́nu ṣe but yóò tún yóò mọ̀ tóbi lọ sọ́ra ayọ̀ tá sírí gbogbo ẹ̀dẹ́ ìdájọ́ ń bọ̀. yóò rẹ̀ yóò ṣe gbogbo responsibility lórí rẹ̀ wọ́n á ti fi lọ́wọ́ lọ́kàn. wa aleykum salaam. ṣe ẹjọ sá ní mọ́tìmì tí mo máa ń kéré náà tó bá ti di pípẹ́ abẹ́kùn imam dẹ́ni sọ ó ní pé tí òun àti ìgbìmọ̀ ọ̀sìn wípé ká máa bá mi lásìkò bá ti tó. lásìkò bá ti tó sọ yẹn tó bá jẹ́ igbákejì máa lọ́wọ́ máa ń ṣe wàdùwà yìí pé bóyá tí màá mú bá ti dé mọ́tò káwa àjọ mọ́tò bàbá ti pé bóyá ìmáàmù sọ̀rọ̀ ìmáàmù ṣàlùwà lọ́wọ́ pé àbúrò ẹni ọ̀hún gbàǹgbà ó kàn máa ṣe ìfáfú wípé. fóun lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tó bá ti wà ara ǹtẹ́ ti ní ní àlọ́ àlàkẹ́ mú sùúrù. ká má lo torí ohun tó filẹ̀ ká má fi ṣe pàkúté tàbí sulam láti fi ṣèfẹ́nu tiwa la ó ti ẹ̀sọ́ báyẹn gan ó ṣe dáadáa jazakallahu khair ìbámu bá ń ṣọ wọn ó ṣọ gan-an. <laughs> àsìkò oorun tó ìmáàmù ò yọjú ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú fi ń lé sí kò yọjú àwọn jama wa ní ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà táwọn rí pé súnà ilé ìpéjú tàwa lọ ìwọ ṣáájú ó wá ní ìmáàmù wa jáde ó wá ń ti ẹni tó ń kírun ó ń ti kú lórí mímbẹ̀rẹ̀ tẹ́ ẹ bá kírun yẹn kò ní gbà mú dánú majnun wọ́n bọ́ wọ́n ràn lẹ́rù ẹrù tó yẹ pé ó lóun dánú kí ló máa ń fà intention position yẹn kì í ṣe ti ó yẹ kó jẹ́ intention gan lóye wọ́n gbé débẹ̀ wọ́n rò pé ipò tayé ni téèyàn máa fi ń fẹ́ la la ẹnikẹ́ni tó bá ṣáájú bó ṣe lè wù kó kéré tó kí ló ń ṣe náà sọ́nà sọ ó ní wọn ó dì lọ́wọ́ dì lẹ́sẹ̀ ń jọ gbẹ̀ǹdẹ̀ ni ìgbà tó bá ṣàlàyé ẹnu ẹ̀ tó bá bọ́ ni ó jì tó jẹ́ pé bóyá wọn yóò dèrò àlùjánnà o wọ́n tù ú lẹ̀ sínú àlìjánná o tàbí wọ́n sọ ní bí wọ́n ṣe dín sínú ná subhanallah subhanallah so ìjọ lórí èṣe nǹkan kékeré tẹ́yìn máa ń mú yẹn turu pé bóyá opportunity ti dé mo fẹ́ fẹ́ la bí tàwọn olóṣèlú hmm. tọ́dọ̀ àlèkàn olóṣèlú yẹn pàdé sọ ní torí síyáṣá ètò nìtúmọ̀ síyáṣá ká tó nǹkan kó lè bá a gún régé ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mójútó lórí sìyásà ni wípé bí àwọn èèyàn bí wọn ò ṣe ní ṣe ṣe kù. bí àwọn èèyàn ò ṣe ní sọnù bí property wọn ò ṣe ní ìdáàbòbò bí àpọ́nlé wọn ò ṣe ní sọnù ló fi jẹ́ pé tọ́ ọ bá pín ọmọ àlè ni ọ́ ọ sọ bàbá tóbi ọ ṣàlàyé tọ́ ọ bá lè sọ bó ṣe jẹ́ tó fi jọ́ máa lè ọgbẹ̀gba eighty ló fi jẹ́ pé èyàn kan máa ń yanu sọ̀rọ̀ ọkàn lè wò sùnsùn kó lè kẹni ẹlẹ́ni lẹ́sẹ̀ aláàyè asas tọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ á ṣe òǹdíwọ̀n tó fi kàn ọ́ sanwó tó o bá rí san ọ́ wẹ̀wọ̀n tàbí kó o jẹ gbá. gbogbo àwọn nǹkan oyún ni ó jẹ́ kí àwùjọ kó yanjú ntí olórí ó máa ṣọ́nù ntí àlàkalẹ̀ fún tó gbọ́dọ̀ mójútó ó ti wà ń bẹ̀ ló fi jẹ́ wípé àìgbé ìjólórí fún pàwọ̀ èèyàn tí ọ̀dà kàmà amukumẹ́kọ tí ò rò rẹ́ẹ̀ kódà tó o bá wà nínú àwùjọ tó yẹ pé àwùjọ yẹn ẹni àwọn wọ́n jọ àwọn afẹ́yàn olórí kò sí mùsùlùmí láàrin wọn ẹ gbọ́dọ̀ ṣọ ẹni tó yẹ pé eléyìí yóò mú taqlilu sharri wá eléyìí ò ní jẹ́ ká burú ọ́ tàkà kí ẹ sẹ́ni tí wọ́n pé àà. Ah, ó gbowó fún wa ọyọ ẹja ah! tí nǹkan kan báyìí lè ṣẹlẹ̀ sáwùjọ níta burú látara apá tí anybody bá kó ah! yóò ro ẹjọ́ ní gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ alkiam kì í ṣe nǹkan dẹ́yìn fi ṣeré tarakhus biha bi umuru siyasa tarakhus biha haramun qat'an kéèyàn mú ọwọ́ yẹnturu kó fi mú ọ̀rọ̀ bá a ṣe tòlú bá a ṣe tò àwùjọ aburú ńlá ni khatir mara tó jẹ́ pé ẹni tó bá fọwọ́ yẹpẹrẹ mú tó fi wá bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní tó. lójúṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá mi sọ pé ẹnikẹ́ni tá a bá gbé sípò nínú ọmọ mi tó wá ní àwùjọ ìwọ ọlọ́run ọba má jẹ́ kára ó dẹ òun náà ẹni tá a bá gbé sípò tó bá fi ara tù wọ́n ìwọ ọlọ́run járe ó tu òun náà ló fi jẹ́ wípé kìí ṣe just anybody là á fi sípò olórí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lọ́m ní kanat banu israel yasusuhum al-anbiya akọ̀mọ̀kọ́ rasulullah sallallahu alaihi wa sallam àwọn ọmọ bani israel àwọn tí wọ́n máa darí ètò àwùjọ ìlú wọn àwọn àwọn ànábì ọlọ́run ọba ni o tọ́lá wọn ni wọ́n sọ pé hmm, ọlọ́run ọba láàgbọ̀dọ̀ ṣe lé ọlọ́run àgbọ̀dọ̀ ṣe lé àwọn gan sì wẹ̀ nítorí kí wọ́n má ṣe o wọ́n sá fún ju anybody lọ torí ìjó lórí is <laughs> always by example tí wọ́n tó ojú olórí tó ọba ya ọgbà ọlọ́gbà tó kán èso bẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n kó wọ́n wọ́n rùn oko olóko ni so ìwọ tó ojú lórí omi tó mu gan ọmọ aṣọ ọmọ wò ọmọ oríṣiríṣi báwọn tó fi jẹ́ pé àwọn èèyàn èèyàn ọmọ wo pé á ẹni tí ń ṣọ́ omi tí ń ṣọ́ gbogbo ẹ̀yìn tá a bá ní ká ṣe ń tọkọjá eléyìí á fi mú dánrin o olúkálukú ó ṣe kí ni yóò sì tà àwùjọ wà normal. Ni Umar bin Abdul Aziz radiyallahu anhu gbà tó jó lórí tán kí ló sọ fáwọn tí wọ́n fi jó lórí kí ló sọ fáwọn aráalé rẹ̀ ó ní kò sí sinmi mọ́ o kí ló fáwọn àfa ó ní ẹ wá máa kà fún mi kí ni ń bẹ lẹ́yìn ikú bá ṣe jábọ̀ so olórí máa ń wo ikú àti ti ń bẹ lẹ́yìn rẹ̀ báyìí ní pẹ̀tọ̀ tí mo bá kú síbẹ̀ kí ni ń fi jábọ̀ tí mi bá kú síbẹ̀ bó o ní ṣe ṣe. ìgbàtọ́ kan nínú àwọn olórí jáde láyé gbogbo àwọn ọfẹ jáde láyé wọn ń pa kàkà kú gbogbo àwọn èèyàn ń kì í wọn ń ṣe gbogbo ẹ ó ṣe gbìyànjú ó ṣe gbogbo ẹ. Abdullahi bin Umar radiyallahu anhu máa ń wà ń kọsọ nǹkan kan ọkàn olórí yẹn ò torí wípé ọmọ yìí pé ẹ̀rí eléyìí yàtọ̀ ó nǹkan kan ni ó ní hmm, kí ni ìbá sọ wọ́n yàn kó òṣèlé òṣèlé ṣówó eléyìí ṣówó eléyìí ni wọ́n gbé ọ sípò wípé kó ṣe bá ṣe bá ìwọ náà mọ ibi tó kẹrẹ sí sórí ibi tó kẹrẹ sí tó yẹ kó mójútó tó mójútó àti tó fìfẹ́ ẹnu ṣe àti tó finú ni bí ni ṣe ó lè jábọ̀ rẹ̀ fọba adẹ́ra ó bu sẹ́kún ni torí pé kí ni ìjẹ́ olórí ọgbọ́dọ̀ jẹ́ àtíbàbà tó jẹ́ wípé àwọn ọ̀tá rẹ wọn ò ní rí bi sá sí àwọn ọ̀rẹ́ rẹ wọn ò ní rí bi sá sí àwọn ọ̀tá rẹ ò ní jákàmùnà ìṣedéédé àwọn ọ̀tá mọ̀ yìí pé ah tó bá ti jẹ́ pé lágbájá ni ah òdodo ló dúró fún àwọn kò far ní Mẹ́kà àti ní wọ́n máa lè gbé nǹkan sá wọ́n máa lọ sáàdì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam torí pé kíni wọ́n mọ̀ pé kò ní í fi gbàkan bọ̀ kan ara bẹ́ẹ̀ làwọn sàábé jogún rọ̀dẹ́lá ánú àtàwọn tó tẹ̀lé wọn eléyìí ní leadership leadership yẹn ṣe yí pé nǹkan ti tọwọ́ wa ọbẹ̀ ti sọ̀ hàlá. tó o bá ti ka leadership fún yí pé à ẹran ni ọ́ o iṣu ní gbogbo àwọn nǹkan yòókù fa inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un. bó ṣe lè kó kéré tó gbogbo ẹ̀ láṣà account accountability kì í ṣe fẹ́ dá ọ fọba adẹ́dá ni. Ah, kílọba ọlọba rẹ̀dá ní njọ́ wọn ma hadha alkitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira wala yazlimu rabbuka ahada njọ́ tẹ́ẹ̀dá sọ yí pé irú tíra wo lélẹ́yìí la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha nǹkan tó kéré bó ṣe léwu kó kéré tó àti bó ṣe tóbi tó kò tí ẹ̀ fi kankan pamọ́ gbogbo ń tá a ṣe náà láàrin bẹ́ẹ̀ ọlọ́run bá ní ohun òní sàbòsí sẹ́nìkan ni àtọkọ àtìyàwó àtolórí àtọmọṣẹ́ àtàfà àtọmọkéwò àti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá ló fi jẹ́ pé èèyàn tẹ jẹ́jẹ́ èèyàn tẹ jẹ́jẹ́ ilé ayé ìṣe ní téèyàn tẹ bàṣùbàṣù nǹkan pẹ̀lú òfin òṣìṣẹ́ náà asánà fi sọ pé man khafa adlaja wa man adlaja balagal manzila inna sil'ata Allah ghaliya inna sil'ata Allah aljanna ẹni tí bá ń páyé ewu yọ tẹ̀ jẹ́jẹ́ ẹni tó bá tẹ̀ jẹ́jẹ́ ni ó débi tí ń lọ ọjà tọ́lọ́wọ́n ọba ní ká wá ná ọ̀wọ́n o ọjà yẹn làlìjánná kọ́lọ́ fi dùn wá náà kò tí ì sí nǹkan tó mẹ́rin pẹ̀lú wa báyé ń ti pẹ̀lú bí yákìtì ẹ̀ tó ń ṣe. kọ̀mọ́ ẹ̀ ṣé bọ́n ló fẹ́ rẹ rù pẹ̀lú ẹ̀ tọ́fọ̀dà. ìyọ̀nba ọ̀rọ̀ <laughs> wọ́n ní ká wá lídìí àwọn tí wọ́n á kóra sórí ni àníká kọ́kọ́ lòjíṣẹ́ náà àti àníká kọ́kọ́ tẹ̀síwájú ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ wọ́n ń sáká ẹni tí máa jẹ́ àrè ọ̀yẹ́jú wa ni òun ẹgbẹ́ òun síbẹ̀ yàrá à kí ni bẹ́ńbẹ́ sọmọ nǹkan tí ń ṣe yorùbá ni yẹ́n ti bá hanafisahu bi gẹ́rì sikin. بسكين يعني شديد بغير سكين أشق wọ́n fẹ́ dúra rẹ̀ láì sọ́bẹ̀ tó bá gbọ́ gan kò ntí èèwà aṣọ bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ yóò yún yún yún yún yóò ti kú kó tó kú. musiba ada musiba ntọ́nfà gbogbo ẹnu lójijì náà asalaam sọ pé ìdá usnidatil amana ila ghairi ahliha fantaziru sa'a. ìwọ tá a bá ti ní ká gbé fún ẹni tí ì ṣe tí ò kájú òṣùwọ̀n rẹ̀ tọ́ ilé ayé ọ̀dà ìdàrú tá a ní ayé ó dàrú ńgbà tí ayé máa ń lọ sópin o ilé ayé tí ó dalẹ̀ ayé rú tó òfin jẹ́ pé gbogbo wa àtọkùnrin àtobìnrin wa responsibility wa ni tó o bá káwọ́rọ̀ gan o ti sọ̀rọ̀ tó o bá lò o ti ṣe tó túmọ̀ sí ni pé kí wọ́n máa bá lọ bẹ́ẹ̀ wọ́n náà ṣàkáǹtì so stakeholder ọ̀dẹ̀ lè sọ wípé òun ka ọ̀rọ̀ gbogbo ibi tí mùsùlùmí bá wà stakeholders ni wọ́n ń bẹ̀ tí wọ́n bá ka ọ̀rọ̀ orí burúkú ni wọ́n ti mú ọ̀bẹ wọ́n ti fẹ́ dúra wọn nu bí kẹ́rì ọ̀rọ̀ transliteration. now kì í ṣe transliteration abbreviation abbreviation ni wọ́n ní aswww salamu alaykum warahmatulahi wabarakatu wọ́n fọgbọ́ gbé wọ́n fi wọ́n náà fọgbọ́ gbé ogun ṣé bó ti dá mọ̀ ẹ̀hẹ́n tàbí saw sallallahu alayhi wa sallam <laughs> jzk naam. Sayyidina Umar radiyallahu anhu ní tí ẹ bá mọ ládàá iyì àpọ́nlé ẹ̀yẹ níwájú ọlọ́run ọba tí ń bẹ fún gbólóhùn jazakallahu khairan ẹ̀ ní fílẹ̀ nígbà kan láti sọ. nítorí Umar bin Khattab náà náà tó fọjú àwọn tí a mọ̀ lórí social media àwọn nǹkan tẹ máa ń post àwọn ṣá láti ẹnu bíi ọjọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ni. lárúbáwá lè máa fi olùdókòwò wà sí àgbo lárúbáwá báyìí. mo ní kẹ́ ẹ ká máa ní ìdáwọn. èdè èdè ìsìláàmù nìyẹn mo ní ká padà sí díẹ̀. ẹ ẹ máa ń bá wa ṣe ṣùkú alẹ́ tẹ́lẹ̀ táwọn ní jẹun. aláwọ ẹjẹ á tètè padà lè kéwù nìyẹn. láti lè mú pa ọ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ bá a lọ́n pẹ̀lú ẹ̀ṣọ́n juma tó ń bọ̀ yìí a ṣe kutuba sunday tó ń bọ̀ a yànjú ẹ̀ ṣàlọ́ kọ́lọ́n ṣọ́ àjùgbà náà lọ náà but àǹtí àǹtí ń ṣe flashes but flash àǹtí ń flash àǹtí ń ṣe flash. dára rárá flashing ni àti ìfẹ́ lójú. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní oríṣi social media ó ní democracy kò fún mu ní kò sáfà tó nà àfà tó mọ tó ṣe tó nà o kò sí ṣùgbọ́n tahammul báwo la ṣe ṣe pẹ̀lú rẹ̀ tá a bá bára wa nínú condition yẹn ibẹ̀ ní ikhtilaf tiwa ẹ̀yin afáwa ẹ̀ kó ikhtilaf yẹn jáde ẹ̀ járe o ní sọ àgọ̀ wípé kí là ń sọ kí leléyìí sọ yìí àṣé virus ń bẹnu system eléyìí náà ìsọ tó ń sọ nìyẹn mo dẹ̀ wípé anáàrò ilẹ̀ mi tẹ́jì ma takul takul nafsaha àwọn náà kazalika kunna min qabl forty years ago àwọn náà ṣerú nǹkan báwọn ṣùgbọ́n <laughs> tọ́ ọ bá ti dìbò ó ti di kèfèrí forty years ago àwọn náà sọ bẹ́ẹ̀ tó àwọn afáǹsọ̀ ń gbànú yìí pé ojú. ẹ lójú ẹ lójú ni ẹ rí náà a sọ ń gbà yín àní kí ni i mean ní sọ́mọ̀ pé kóńbó ni ọ ọ̀kan náà àwọn afa sọ ń gbà náà ni sọ́mọ̀ pé kóńbó ni ọ́ ọ̀dà kankan mà tí ń lọ. a sẹ̀ wá mọ̀ ní ìsìnkú yà á kóńbó

Eh, eh, wọ́n ti ń bára wọn sọ̀rọ̀. Eh, tó bá rí pé ìyẹn máa wà effective láti fi pe ìyàwó rẹ̀ padà sí ọ̀nà is okay eh but kó kó má fi mọ níbẹ̀ yẹn kó yìí ṣe wá sí náà. Ah, mi yẹn haram ni nísìnyí mo ra adìẹ wọn fẹ́ pa adìẹ hmm. wọn dé inú lẹ́yìn wọn dé inú tọ́lẹ́tì mo rí pé àyè wà ṣé lẹ́yìn àníyàn tí bá ti dà ní pé mo fẹ́ pa adìẹ ṣé ó sì inú tọ́lẹ́tì yẹn ṣé kí ló dé tó fi gbé lọ sínú tọ́lẹ́tì ẹ̀jẹ̀ torí kẹ́jẹ̀ ẹ̀ lè bá a àkọsí problem. wọ́n á dùn sí lọ́kùnrin wa. wa aleykum salaam àti sáà. tó bá máa change irun nature irun yẹn kí wọ́n máa relax but anything tó bá máa soft irun Islam ò takò lópin ìgbà tó yẹ pé kò ní change eh, texture eh, nature. náà náà náà ó sì wà ń lò ó yìí wà ń lò n tó lè ṣe ni pé akizur yẹn pé amuasiri wa akin yẹn náà bẹ́ẹ̀ ni a ṣe jẹ́ mọ́ n bó yìí ṣe náà sàn sàn ṣe máa ṣe ni tó bá yẹ kó fẹ́ travel tó yẹ pé zoro ló ti kílé nísìn akígbé atmọ́sìnàwà akígbé ṣùgbọ́n tó bá wà ní ìrìn àjò aṣọ tì lórí dáadáa tiwọn náà. tí kẹsẹ̀tì yẹn ò bá mu but ti lecture àwọn text nínú sọ́yìn Muslim ó speak against it but àwọn afa kan mú àwọn ẹ̀rí wa àwọn reasons wa tó fi lè bá mu wípé tó bá yẹ pé kótópà tí màmú ṣe kì í ṣe tí wọ́n ń tú táwọn èèyàn gbọ́ wọ́n yé tí abárẹ́ni tí ó máa sọ̀rọ̀ láti kọ́ wọn ní àwọn kankan nínú ẹ̀sìn lórí ntọ́jẹ mọ́kútùbà yẹn kí mọ́mù tó dé pé kò burú ṣùgbọ́n tí ìbá ti ṣe yẹn á tọ́ pé ìmáàmù ó ń ṣèdè à ń gbọ́n tó ń sọ àsìkò tó wà fún àwọn tí wọ́n wà ní masjid kí mọ́mù dee dé òun náà nìkan máa yẹn ló fi jẹ́ pé ọmọ wa pé nínú àwọn sálàf kí mọ́mù tó dé wọ́n máa yan rákà méjìlá nínú wọn amárẹ tó yan rákà méjìlá tó dẹ̀ máa gùn dáadáa. now ah, ọwọ́ kò dọ̀ ẹ́ kò if ẹ́ kò dọ̀ ẹ́ ah mẹ́ta ni mímbàrò jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà àgàsọ mẹ́ta ni. wàlúùkùn sàlántù lórí dáadáa tẹ̀yìn náà. bẹ́ẹ̀ni. Hmm, hmm. Na náà. oníṣàlùmí ìròyìn àtẹ̀gbẹ́lẹ́ ó ní òwò lè ṣe àlùsùnà. <laughs> ṣé àlùbídà wa ni ẹ̀ ń gbà tó ṣe àlùsùnà. wa náà ní káfíńsì kíbla gbogbo wa ní káfíńsì kíbla. ẹ̀rí ni wípé ọlọ́run sọ báyìí òjíṣẹ́ náà sàásánà ń ṣàlàyé rẹ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ni tó jẹ́ pé tó o bá sọ lójú ọlọ́rọ̀ kò ní í ọ̀wá ń sọ lẹ́yìn tó dẹ̀ jẹ́ pé òdodo ni tó bá jẹ́ pé kì í ṣòro ìyẹn ìṣòro ẹ̀yìn ìbanilórí jẹ́ nìyẹn ní arábìnrin kan wá síwájú òjíṣẹ́ lọ́sàn àṣàmà ìgbà tó wá lọ tán nana Aisha ni ó dẹ̀ kúrú bákan òjíṣẹ́ lọ́sàn àṣàmà ni ó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó ti jẹ ẹran rẹ̀ òjíṣẹ́ nana aisha ni ṣé bí bó ṣe rí ni mo sọ ó ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé kìí ṣe bó ṣe rí ló sọ ó bà lórí jẹ́ nìyẹn ìyẹn tún burú ju ọ̀rọ̀ ẹ̀yìn lọ kò fi bùn aisha ó dọ̀là náà. Naam. Bẹ́ẹ̀ni irú irú bàdà o ṣé ẹ fẹ́ kọ́ra yín kéw kólúkálukú máa ka tiẹ̀ àbí kó máa kọ́ wọn no problem what's problem. gbàgbọ́gbàlẹ̀. wa alaikumus salam wa barakatuh makfaratu. béèrè lórí yẹn ṣó mu tó gbọ́ yorùbá yẹn kó tu sí òun gan lè tu dáadáa ju. bẹ́ẹ̀ kí ṣe bó dìlíbà rẹ̀ ni tán bá ṣe tán á dẹ̀ gbélé wọn lọ́wọ́ kán lọ. kì í ṣe lecture room. no kọ́lọ́n foríjì gbogbo wa kò gbọ́yé lọ síbẹ̀ ni téèyàn lè fún ọmọ lọ́fún lórí irun. tí ò bá ti ní bó ló ṣe fẹ́ fún tí ò fi ní ṣe kẹ́ṣí àwòrà tí ò ẹ́ tó gbé sábẹ́ náà kò dẹ̀ ní distract òun gan torí nínú májẹ̀mú ọ̀nà ni wípé àwọn aṣẹ́ tí ó kọ̀ di tí ó kọ́ di concentration kápátì the best thing kó fi rún lẹ̀ tó bá yẹ pé ìrun ọ̀ràn yẹn ni tí ó bá yẹ pé ó lè ń kírun lẹ́yìn imam ni tí imam gan bá ti ń gbọ́ pé máa ń sunkún á fasting irun ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìrun tó ń dá kí ni kó fi rún lẹ̀ kó fọmọ lẹ́yìn kó continue now. àwọn bèrè pé kí ni àti ẹsẹ̀ kọ sí immunization polio vaccine ó ṣe àwọn ìgbà. ara àwọn ìjọ mùsùlùmí tí wọ́n sọ wípé wọ́n ní issues lórí rẹ̀ mo mọ̀ pé ìjọba kánò lọ wá tiwọn tá a bá rí tiwa ọbẹ̀ tà a gbọ́ wípé wọ́n ń fi àwọn nǹkan kan sí tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n bá gbà bóyá tí ó bá yá yóò tí wọ́n bá dàgbà yóò dá nǹkan kan sí wọn lára ìmọ̀ kí wọ́n mọ̀ ọ̀rọ̀ mọ bí lásìkò tó bá jẹ́ pé òdodo ni àwọn expert gbọ́dọ̀ a gbọ́dọ̀ listen sí wọn ṣòdodo ni tó bá jẹ́ òdodo kí n kóra ro sùmọ́ tí yìí bá ṣòdodo kàgbà. na na alhamdulilayi indakum wa aleykum salaam wa rahmatulah wa rahmatulah. lákùnmọ́lá fẹ́ràn sàn ọlọ́run jẹ́ ká rí pẹ̀lú ìdẹ́dọ̀ sàn. àdìsí náà ṣàkíyèsí fún wa nígbà tí ẹnìkan wá sàn nígbà tí ẹnìkan wá tí wọ́n á ní pé ó kúrú tánàbí ní pé lára gẹ́gbà nìsà eh, sheikh Salim Eid Lali gbàtàn ṣàlàyé àdìsí kan nínú bájàtú dèrè so wọ́n wá ní pé mo ti gbàgbé àdìsí náà wọ́n wá ní pé ó wà láò láwọn sáàsì kan kí yẹn describe yẹn tó bá yẹ pé ó ní ìlà kan lára tó yẹ pé òun kan nìyẹn fi àwọn yẹn sọ pé ẹhàn now so mo wá pè ṣé ṣé àwọn àdìsí méjèèjì ò takora wọn pẹ̀lú àwọn ọ̀kẹ́sà. fúnra rẹ̀ yìí ó lè ní kà fún ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀rọ ní kà fún ẹ̀ torí pé tí ó wà ṣá ìlú tó wà pọ́pùlà ní ẹ̀rọ mọ́tẹ́lẹ̀ ọ̀kẹ́ nínú àwọn ẹ̀yà ó lọ sí fúnra wọ́n ní ṣé kò máa jẹ ṣé kò ní problem pẹ̀lú fúnra ẹ̀ ó lọ́wọ́ lè ní problem ó ṣe ń kò lè go straight kò ṣe ń ṣe because of that gbogbo ibi tó wá dé on international road wọ́n fún ní ti special meaning nígbà tó dé tó ti máa ṣe tàwọn àfúnà náà wọ́n fún ti special ìgbà tó fẹ́ ṣe sáàyè wọ́n fún ti ẹ̀fẹ́ ẹ̀fẹ́ òkú wà ní ẹ̀rọ ìjọba. jazakumullahu khairan sà ẹlẹ́kejì sà ó fẹ́ jọ etí àwọn sísà kan béèrè nípa pé àwọn sísà tó bá ń tọmọ lọ́wọ́ tó bá ń ra tó bá ń kírun lọ́wọ́ àwọn ọmọ náà máa ń fa ọgbà sutura wọ́n máa ń fàyà wọ́n máa ń gbáwájú wọn kan so àti máa lé wọn lé wọn lé wọn ṣé kámọ́ kékeré gbáwájú yàn tí tí bá ní iwájú yàn bí yàn àti sutura tó bá gbà rìn ẹ̀ kọjá ṣé kò kò tó bá fẹ́ wà dísìn gbà níbi máa ń gbé àwọn òmùmá máa ń kankan àwọn ọmọ kékeré ọ̀ kí ń gbà tí ẹ̀ bá fẹ́ lé wọn gbà míì. jazakumullah khairan sa ẹlẹ́kẹ̀. kò síbi tí díkìlì ara kó dáadáa tó mọ́ṣáláṣí kò sí. ó ń jẹ́ pé ká máa jẹ́ kí wọ́n máa pàdé ní àwọn masáàjì ní ìgbà tó dáa jù ẹ bá ṣe lọ́tí síbẹ̀ àtẹ̀kí ààrẹ. káyọ̀ advice àwọn òbí tí òbí ní jẹ́ kí wọ́n rí ìdọ̀tí ṣe wọ́n tẹ̀lé lórí rẹ̀ kí káde pampers because àwọn grandchildren òjíṣẹ́ máa bá a sọ̀rọ̀ àwọn àgbẹ̀rẹ̀ ni wọ́n sì débi wípé instant ṣẹlẹ̀ àsìkò tó tó tí ó dìde lórí sùúrù ó tó òun kò ti ṣe lára àsìkò wọn yí pé bàbá ti fẹ́ jù ìgbàgbé sílẹ̀ tán wọn béèrè àwọn hasan àtúnṣe àwọn àwọn ọmọdé wọn rẹ̀ nílé àwọn ni wọ́n sùn lé lórí ní orí ìrùn àwọn kan jayé tí àwọn kan kù yẹ eré ní gbogbo látara bẹ́ẹ̀ náà wọ́n ń lọ ọdún yìí àwọn ọmọ kékeré kéré ni ó tún bá yí mà ó bá tẹnu bọ̀ báyìí ìmọ̀ràn yìí gbé ni. sí gbogbo àwọn ọlọ́ọ̀gá báyìí ká lè kọ́ àwọn ọmọ wa láti kékeré á di ẹran ara àti kíkan àjòjì kan wá wọlé tí ó da sẹ́tì ẹ̀rú onírọ̀rùn yàtọ̀ ojú àìsàn láti kú ní àtẹ̀sán ìgbà tí a bá ti jẹ́ kó ẹran ara báyìí pé pé basic template tó ń ọ̀pẹ́rẹ́tì yẹn kí nǹkan kan wá dáwọ́. lọ́kùn lọ́kàn ọmọ ìyá kan ní pé kí n bá wọn fi bá wọn bèrè pé mọ́ṣáláṣí ẹ̀kọ́ máa ń ṣe bí dáńbẹ̀ ṣé ó káka ọmọ wa náà lọ àbí ká má kàn lọ. pé èèyàn ń lọ nítorí pé irun ni wọ́n ṣe ń lọ tí wọ́n bá ní káwọn káwọn ọmọ tí ò tí ì dá nǹkan mọ̀ wọ́n ó gbé ìdọ̀tí sórí. lọ́kùn lọ́kàn question mi lẹ́kẹ̀ẹ́ta sà. Ah, bàbá wa sheik fẹ́mi zakumulawo kẹrẹ bàbá wa sheik fẹ́mi sà wọ́n sọ àwọn ọ̀rẹ́ kan nínú sheik riyadi sọlin nígbà tó ń sọ̀rọ̀ adhan so wọ́n sọ pé kéèyàn sọ pé ehm, ìrún ìpè àkọ́kọ́ ti jọjúmọ̀ ká sọ pé bídíà ni a ti ṣàbòsí fún Sayyidina Uthman wípé kò tí ẹ̀ yẹ ká kó jáde lẹ́nu wá pé kì í ṣe súnà rárá because anabi sọ̀rọ̀ lẹ́yìn pé ká tẹ̀lé súnà ká tẹ̀lé súnà àwọn kúláfà rọ̀ṣídìn ń pé dẹ́n ìgbà tí Uthman ṣe kínní kò sí sọ́là tó takò ń pé instead kábìpẹ́ ń súnà kábìpẹ́ ń bídẹ̀ àwọn pé súnà làọ́dọ̀ àwọn tó le tó yẹ ká mú ni so wọ́n mú àwọn ọ̀rọ̀ yẹn pé àwọn òfin pé yẹ ká pè ní so. nizakunla wọ́n sọ pé bóyá láwọn sọ́ọ́bà kan takùn wọ́n mú yẹn wá gẹ́gẹ́ bí ẹ̀yìn náà pé àwọn sọ́ọ́bà raise eyebrow nìyẹn but wọ́n raise eyebrow nígbà tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé. guy, àwọn èdè làwọn náà ní wọ́n lè ní pàdé. Tí ìbá ṣe páwọn náà ti rí àwọn nǹkan kan, wọn ò ní fẹ́ jáde wá láti sọ tí wọ́n sọ. Bákan náà, sàbẹ̀lẹ̀ ló pé kankan correct. Kọ́má rí náà sùn sí ẹ̀. Wọ́n lè jẹ́ pé tó ṣe yẹn, ó dàpọ̀ náà sùn tó ìṣẹ́ náà láti láti. صحيح ولا لا؟ هل نقول ان في او قول الصحابي مخصص قول النبي؟ مو قايل Come on, Missy. abdulmosi àgbà lórí àwọn oníṣòwò báyìí wọn àti bàbá wa wọn ọmọ ń dára là bàbá wa. jazakumullahu khairan sa. salaam níbojú tó ń lò nìkọ́ọ̀fù àti àwọn tó máa ń ṣojú lẹ̀. Bye-bye. lórí kí ọmọ máa gba wájú èèyàn kọjá lórí irun mi ìrántí bí anu Bukhari ló wà but there's um, an author ìkànnì àwọn sáré tó ń kírun tí kọ́nà àwọn ọmọ kéékèèké tó wá fẹ́ sáré gba wájú ẹ̀ kọjá ó kọ́ dín ọmọ yẹn ọmọ yẹn ṣàfẹ́ kọjá wá mú nà lórí irun so yẹn wá sunkún lọ bá wà bẹ́ẹ̀ ń pè lágbájá náà bàbá wa dé wá ní à ah, kí ló dé tó ṣe na ọmọ ẹ ó ní kò ń ṣọmọ ẹ lòun náà àṣetáni tó wà nínú ẹ tó fẹ́ kọjá ẹ lòun náà so pé àwọn èèyàn máa ń fojú kéré kí ni ẹ pé ṣe bọ́mọdé ni kò ṣáà tí mọ̀ nǹkan kan àti wọn.